dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. nǹkan tó lọ́run bá ti wá dà sínú agbada kálí. kéèyàn yọgbà kọtí ni o bẹ́ẹ̀ kọ́ ajo náà o náà tọ́lọ̀ ló sọ hmm. tọ́lọ̀ bá da nǹkan sínú agbada tí tẹ́niyàn yọ ìgbà kọtí kó máa yan tó bá jóná kò ní ṣe jẹ. ẹlòmíì wà níbi tá a wà tó mọ̀ pé tóun bá pẹ́ kóun tó wọlé hmm. orò obìnrin á gbé òun. No, of the Hold mic, of the mic, <laughs> of the mic. Olówó mòwe. Of the mic. Ṣeré ilé ayé yẹ kọ́ ni fún wa hmm. kò ń ṣe pé bóyá ìyàwó tó wà lọ́wọ́ ẹ̀ hmm. bóyá o ṣì yàn fẹ́ hmm. gbogbo ìgbésẹ̀ ọmọ ẹ̀dá láyé ọlọ́run ló dé sáyẹn ni pé bá a ṣe máa rìn ni bá a ṣe máa rìn ni ó ń bẹ fa wàhálà nílé abẹ́kọ̀ èèyàn mélòó ló gbọ́ níta pé ẹjọ́ ń fa wàhálà ìzólà àwọ̀ ọ̀rẹ́ ni obìnrin mi máa wà tóun àtọkọ ẹ̀ tó bá ń fa wàhálà báyìí tó bá gbọ́ pé àwọn rẹ̀ kọ̀ bẹ́ẹ̀ abẹ́bí ọkọ ń báyìí tó bá wọlé báyìí píàm ẹ lè ẹ lè ẹ lè rí sáyẹn pé wọ́n tẹ̀jọ́ jàre. tó bá wá sọ̀rọ̀ síta wá ní ìrọ̀lẹ́ pamọ́ ọmọ tí ò lè wojú èèyàn yẹn ò parọ́ ọmọ ni. obìnrin mi máa wà yàtọ̀ sí pé bóyá àbò ń ẹ̀ fa wàhálà abára àdúgbò fa wàhálà abánú ọgbà fa wàhálà oríṣiríṣi lóbìnrin tó wà obìnrin mi wà ẹlẹ́jọ́ ni Hmm, a máa rojọ́ káàkiri náà yìí bó bá ti ń gbọ́ ó dà kò sọ̀rọ̀ kan tó máa fò láyé hmm, hmm. irú obìnrin mi bẹ́ẹ̀ a máa piss ọkàn off so ọlọ́run bá kó jọ kó kó ṣàánú wa àwọn ìyàwó tó lọ fún wa kọ́ lọ́run kó ṣe wọ́n ní ọ̀rẹ́ wa kó ṣe àwa náà lọ́rẹ́ wọn torí pé bá a ṣe wà yìí báwa ṣe ń sọ̀rọ̀ ìlànà náà máa ma sọ tiwa ọjà òkùnkùn dẹ̀ làwọn ọkùnrin tẹ̀ ń wò yìí ọjà òkùnkùn là ń ná ọjà òkùnkùn ni o ọlọ́run ọba nìkan ló lè tàn mọ́lẹ̀ sí gbèsè ayé wa báyìí. <laughs> kíkú ṣe pé tọ̀dọ̀ wa náà ta sọ ó ní fìtì náà lọ́wọ́ yìí kì í ṣe pé kò nígbà míì tó a ṣe. dáadáa àpò tó bá fi lè wọ gíga four five báyìí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Túndé sọ lẹ́ẹ̀kan hmm. ó lẹ́lòmíì ò gbọ́dọ̀ kọjá aago mẹ́sàn-án tán orobìnrin <laughs> àgbẹ̀ <laughs> ó ti yá ó ti yọ kì í ṣe pé mo fi yọ ọ̀rẹ́ wa. kò ló fi yọ kí mọ́mí náà náà wà lé tabadélé. ohun tí mo ti fojú fún rí ni nígbà tí mo ṣe fẹ́yàwó mi eh, bí ọdún mẹ́wàá ó gbóná ju àjèrè lọ mm-hmm. ṣùgbọ́n ṣé àwàtọ́ náà bá mi tẹ̀rí ẹ̀ bá ń tì í báyìí tẹ́lẹ̀ kí n tó wọlé báyìí ó máa gbé fóònù ní òun fẹ́ wo àkọlù tó pè mí òun fẹ́ wo kọ́lù tó mọ̀ pé bọ́ǹsì bá gbé fóònù lẹ̀ báyìí títí lè àfimọ́ ibẹ̀ ni. wèrè obìnrin tiẹ̀ ló máa máa tú fóònù ọkùnrin aláìpẹ́ aláwòkú obìnrin ni o mm. yes mi ì rírí sí gbọ́n fi lè tú fóònù ìyàwó mi mo ń bara mi inú jẹ ni. nígbà tí trust yẹn wà mẹ́. gbàgbé nípa trust or no trust èmi mú yẹn gẹ́gẹ́ bíi pé èmi o èèwọ̀ ni fún mi láti gbé fóònù ẹ mo lè ka ẹjọ́ tí mo fọwọ́ kan fóònù ìyàwó mi o bóyá tí màmí ẹ bá ń bá sọ̀rọ̀ àbí tó wà pé àbá alágbájá wà ń bí àyàrá máa kújọ́ mẹ́ta máa wọlé ńkọ́ àbí táwọn èèyàn ẹ bá pè ọ̀bọ̀yá gbé fún mi àwọn ọ̀rẹ́ ẹ̀ àmọ́ kó gbé fún mi kí n jókòó báyìí kó wà ní ìgbàgbà ta tí fóònù yẹn bá ń ké á máa ké ẹ tiẹ̀ lè bá mi gbé kò ní jáde lẹ́nu ẹ̀ láéláé ah, o ti ń wa o ti ń wa mo rí pé o ti ń wa go orí ẹ pé ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ eh, eh, wọ́n lè dúró síbi òtọ̀dọ̀ tiẹ̀ ti calm down ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ káwọn lọ máa lọ ayéra lẹ́tà fẹ́ mú má fẹ́ mú mi mọ́ táìmù tiwa ah, fẹ́ mú a ní má tún fẹ́ mú mọ́ pẹ́ jẹ́ kí bímọ́lá fún wa ní brandy kọ́kọ́ tẹ̀sán lẹ́yìn. ẹ fẹ́ mú fẹ́ mú bí lọ́wọ́. Hello. hello my dear báwo ni. What's up? Mm -hmm. Bimbola. Bimbola. rárá. Bímbọ́lá Bímbọ́lá wà ní mo pè. Láti ìgbà tí mo ti wọlé lè ló ti change sí mi kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́. I don't understand. No, I don't understand. Kí ni mo fi change? Àgbà tó ti wọlé mo change sí i. Ṣé o wọlé o bá gọ boxing gloves lọ́wọ́ mi. wọn kò lè gbà tí wọn bá kó gloves wọ mo kọlu sí ẹ mo bẹ sọ̀rọ̀ mo náwó láti fọwọ́ kẹlẹkẹ o gbáwọ́ mi dànù mo bẹ sọ̀rọ̀ o dá mi lóhùn o kàn lejú sí. oh please kí ló dé náà no kí ló ṣẹlẹ̀ can't i just be at peace in my own house dandan ni kí n bẹ sọ̀rọ̀ ni i'm not in the mood to talk to you must i talk to you. dandan ni tọ́ntọ́n tọkọtìyà lèmi pẹ̀lú ẹnu lẹ́nu bàbá lèmi máa wà ní ìtumọ̀ àwọn àtúmọ̀ àmọ́ jìnnì gbọ́ngbọ́n kó sí mi. Hmm. àwọn ọ̀tọ̀ náà mi lè ṣe bẹ́ẹ̀ sí wọn ni kò bá mi sọ̀rọ̀ kí n má da ẹ lóhùn. Ah, eh, aláyé tó bá ń wọ̀n ẹ̀ if you are not in the mood to talk o lè dá wà you don't have to talk to me. ṣé wọ́n gbarú èrè ni. ẹ eh, kò well well tẹ́jọ́ bá ń wọ̀n ẹ̀rọ I am not in the mood to talk tẹ́jọ́ bá ń wọ̀n ẹ̀rọ lọ sínú yàrá àwọn ọmọ ẹ̀kọ́ lọ́ bá wọn rojọ́ má fẹjọ́ pa mí owó nílé òrọ́jọ́ òfẹjọ́ ní dandandan kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti ọ̀nà stand kí ló dé. ọlọ́run bá a bẹ́ṣù rẹ̀. àmín. sọtẹ́jọ́ bá wù mí rò kí ló bá ọmọ mi. If you see my water. Mm ó dòwúrọ̀ kí a súnré kí àgẹ́lì olúwa ṣọ́ gbogbo wa. ìyá lè pa kébì kó má dá òun gbà ní. ó dòwúrọ̀. omi pé kúnlé kì í fún ẹni owó kì í fẹ́ lówó oúnjẹ rárá. dadi kúnlé òun fún mi àtọmọ lówó oúnjẹ kódà owó skul ọmọ gan ṣé ni mo ẹ̀ ṣe lọ ń ya kiri lọ́wọ́ àwọn ará àdúgbò kó wọn bá lọmọ wálé. you don't mean that. Ah. kò san school fees ọmọ ẹ salary tó wá ń gbà kí ló fi ń ṣe. Ah, salary láti bí oṣù mẹ́rin sí márùn-ún ló ti ń sọ fún mi pé ẹ ì tí san salary fún un. èmi àbí abiléṣẹ́ ló ń rìn fàṣẹ bí wọ́n dẹ̀ ìyàwó lọ́dọ̀ tó fẹ́ra lẹ̀ ṣáà sá ó ní ẹ̀ tí sanwó oṣù fóun ni kódà dádì àìmọye ìgbà ní Kúnlé òun sùnlé ọjọ́ mẹ́ta mẹ́rin ó máa nẹ́yìn àtòun ẹjọ́ travel èní Àbújá ọ̀la kàfàǹṣà. èmi pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ni ó dẹ̀ mọ̀ pé tóun bá ti dárúkọ yín mi ò ní lè sàn kankan. it's alright it's alright gbogbo yẹn náà dábẹ́ máa ń rí ọlọ́run máa bá a gbogbo ẹ̀ lénìí èyí náà la máa find solution sí ẹ ṣe but àmọ̀ràn kan tí mo fẹ́ fún mi dìá ṣorí tí ẹ bá rí àwọn young boys àwọn ọ̀dọ́ ọ̀sìn wọ́n máa fẹ́ ṣe ìta o èwe tó wà lára wọn yìí wọ́n máa fẹ́ ṣe é tó bá lọ kágídí burú tó bá bá fa wàhálà ó fẹ́ lùzẹ̀ nìyẹn it's better for you wọ́n filẹ̀ kó kàn máa wọ́ràn tó bá ló kún gbà kún tó bá ní ó fà gbà pé fà má bá fà kankan rà tọ̀ tó bá ti bá fà that's when you are going to lose it. ìta máa padà lé wálé you understand gbogbo àwọn tó ń pè tán tó ṣe kankan tó bá yá ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀tì àwọn ẹ̀ àwọn ẹ̀ máa máa o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ náà máa tún gbéyàwó sílé o tí ò ní sí àyè pé àtúnjọ́ ńlọ club àjọ ńlọgbà kò ní sí fáwọn ẹ̀ náà wọ́n tó wáyà ṣùwárí màá sọ fún accountant owó oúnjẹ àti owó oúnjẹ ọmọ wọn á máa yọ nínú sálárì ẹ̀ báyìí èyí tó bá kù wọn á máa kó ní lọ́wọ́. ẹ ṣe gan sa ẹ ṣeun gan ọ̀nà àtúnlé àtọ̀nà tí yín lọ ṣe. àmì wọn máa wọrí ṣó ti yé nísìn ní nǹkan kan ní affect school ọmọ yẹn ah, ṣó ti bọ́ ẹ wọrí ah. jẹ́ kí n jẹ́ n release ẹ̀ kó lè máa lọ I don't have much here but uh, anyway gbà. Yeah làǹfààní ìṣèwà. ẹ ṣé gan ẹ ṣé gidi gan sa ẹ ṣé o ah, ẹ ṣé gan ẹ bá mi kí mọ́ mi. màá jíṣẹ́ fún ọ màá jíṣẹ́ kò ní lọ́bìlì dẹ̀. bẹ̀rẹ̀ mo wà nílé bẹ̀rẹ̀ lórí o ti jẹun. ọjọ́ kan náà ló máa ń bẹ̀rẹ̀ eh. bẹ́ẹ̀ ni i don't understand dandan ni mo ti èmi ti jẹun ṣebí bá ti ń pa ẹ́ sọ kó sáàbẹ̀ lójú tó máa jẹ èwo ni kó máa romi kó romi lẹ́jọ́ kó máa ní eh, eh, please o oh, abeg. Ah. it's alright it's alright ṣé ẹ lè bá mi ṣe é tí mo máa nà ọ́ bẹ́ẹ̀. now you talk ẹ̀kọ́ rojọ́ ṣubomi ọlá ṣubomi. Yeah. Um, your daddy is hungry. Go and serve his lunch. Is that the road to the dining? tiẹ̀ fẹ́ ṣe nǹkan kan rárá ìkọ̀rí gbọ́lọ̀tọ̀gbọ́lọ̀ tó kalẹ̀ èmi ni kí n máa ṣe ogbẹ́ fún yín èmi ni kí n dáná èmi náà ni kí n tún sáà fún oúnjẹ Dẹ́gbọ́lá so ó hard fún ẹ láti lè lọ serve mi lóúnjẹ tó fẹ́ jẹ. I don't understand. It should. Mr. Bamidele Akitunde, the last time I checked, orúkọ ọmọ yìí Ọláṣùbọ̀mí Akitunde ló ń jẹ. Èmi náà tí mo jókòó yìí Mrs. Abimbola Akitunde. So now, the situation on ground with Anakitunde that is hungry and then Anakitunde is serving Anakitunde that is hungry. I don't think there's a problem here. The thing is, you're hungry and your child wants to serve you food. Uncle, must it be me? Must it? Check the door, no, go me, mo gbọ́dọ̀ Please don't trouble my life, oh please if you are hungry ọmọ ẹ máa sá ẹ máa sáàbù dining sin kò lọ jẹun bẹ tí wọn dàgbà pé bí o tí ì pa ẹ bóyá kó wọnú yàrá lọ kó lọ jẹ fọ please. Hey. <sighs> <sighs> <sighs> It's all right. It's all right. Ṣùbọ́mi. Ṣùbọ́mi. kí ni problem tó ní kí ló dé tó lè bomi ìṣánwó àti omi tí máa mú sílẹ̀. lọ́dẹ mo ń fọbọ́ ní kitchen lọ́wọ́ torí mi lè ṣe wá pé mẹ́dẹ̀ ti wọnú kitchen wá bomi ìṣánwó. ṣé wọn ṣépè fún yẹrẹ kí n wọ kitchen kí wọn bomi fún mi. all right. ìwọ ah, ni mò ń pè ọ́ lẹ́sẹ̀ náà ó sọ fílẹ̀ fílẹ̀ fún kíra. ṣé àsìkò òun lélẹ̀ ìlànà ìwé tó ń ṣe é sí. àsìkò ọgbà olùyàn máa ń sun ilé tíṣú mo fẹ́ sọ ní sàsìkò òun lélẹ̀ kí ló máa falẹ̀ ṣe. ṣé àsìkò tẹ̀ ń pè ní ìsun ẹ̀. ẹ gbogbo ìgbà tó wù mí kí n sùn rè o ìgbà tó wù mí kí n sùn rè sọ fún mi sílẹ̀ ah ó fi mí ṣe wàhálà látàrí owó lọkùnrin tí máa rí láyé yìí tó máa tó máa tó máa sọ pé heavy food ló fẹ́ jẹ lálẹ́ òun tàbí láwọn ní kìlọ̀ gúnyán kìlọ̀ gúnyán bó gúnyán wọn fún gbára gúnyán gbòòrò egungun ló ń ròyàn òun irú bàbá yẹn tó bá jẹ tó ṣe kọ́ ló yẹ kó làwọn kò ṣọ́ra kó sùn ni ogun oorun tó tún láyé yìí ó sì ó dẹ̀ tí wàá ní mí lára ooru fún mi ṣe wàhálà tán lọ́sùn tó máa fún mi ṣe wàhálà lálẹ́. ọ̀tọ̀ lọ́rọ̀ Yorùbá pé tá a bá jẹyọ tán ọ̀run ló tán ní láìpẹ́ ò ìgbà tẹ̀mí ní kó gún yẹn wá sọ pé aláìsẹ̀ nǹkan tó bá ti jẹ ẹyàn wàhálà lè máa ń dá ní ẹ̀ka. ló ń jẹ́ kí gbogbo ẹ lè mójò ló mú mójò ló mú jájá ló ní mójò gbọ́dọ̀ mójò ẹ̀sìn kílò kílò ọjà yóò tán mójò ìlú wá fi máa lè àṣírí ẹ̀ tú báyìí ń òṣèlú ọ̀rọ̀ ra mójò wà lẹ́fun. ṣé mo fi rọ ẹ ni. ìwọ kọ́ ló kọ́ alẹ́ tó kọ́ lé mi ṣé mo fi rọ ẹ ni dandan ni kò mú lálẹ́ yìí. ìwọ ló máa ń sọ pé kí máa mú lálẹ́ náà àbó gbàgbé ni. wọn láyé fèmí ń lẹjà rẹ. mi lè fi sílẹ̀ ká lọ́dún mi madam. I don't understand oh, oh okay you wan force me. ṣọwọ́ kó harass me ṣọkún ọ̀rọ̀ àti ṣọkún molestation lele ṣọkún molest you right. ọ̀nà ya dialogue nínú. no no sexual harassment lele na sexual harassment lele na. really yes you are molest you are kò sí wàhálà fagidi oya oh force me no force i know what to do to people like you don't wahala fẹmi lọ́wọ́ lẹna odò má wọlé àjọ ẹ lójú sí force me force me am very cordial ni kí gbogbo ayé lè mọ̀ gbogbo ayé lè mọ̀ kí gbogbo ayé lè mọ̀ pé mo sọ pé mi ṣe o kò fagidi mú mi. òun rèé ó yá fọwọ́ kàn mí fọwọ́ kàn mí fi help help i don't want to do ẹ leave me don't tó máa tó ń fagídí tó ń fagídí mú mi tó ń Eh, eh, eh, eh, eh, eh. molestation sexual assault molestation Eh, rape minor major all join forceful penetration forceful penetration. ṣe ìyẹn ti Eh, eh, eh. náà. owó kọ́lá ń bá bọ̀ yìí odi fẹ́ gungun jìnbí lọ́wọ́ mú owó kọ́lá ń bá bọ̀ yìí òun kọ́ làwọn abọ́ yìí tó wá fẹ́ kú di mọ́lẹ̀ tó pin mi mọ́lẹ̀ agbára mélòó ni mo nílẹ̀gbẹ̀ẹ́ ìwọ tó ń jìm agbára mélòó mo nílẹ̀gbẹ̀ẹ́ tó pin mi mọ́lẹ̀ ṣó ni wo ni penetrate forcefully. gbogbo ilé tó kà sílẹ̀ yìí ẹlẹ́dàá yàtá yóò ní jẹ́ kí èmi ṣe láyé mi mo yọ ọ̀dà fún ẹ àtùpà nínú. kíá ni mo ti lọ fún àwọn ọmọdé ọmọ ẹṣù bòmí ló máa yọjú sí online. ìkànnì kò le tó yẹn gobi. kí ló fọ́ ni gist lover instablog túnde ẹ̀nà tí gbogbo ọlọ́wọ́ bá a post yẹ gossip ní naija tèmílọ́lá ṣọ́bọ́lá nídà ìkejì orí ẹ̀ pé. ajé bó bá jẹ fún wọn nìyẹn. gbogbo àwọn tó sọ èèyàn rẹ ni wọn agbára wa jẹrin mo ti sọrí gẹ lórí kò yẹ. kí n fẹ̀gbẹ́ kan lélẹ̀ báyìí bí yẹn máa sùn lè máa fi mọ́ nìyẹn. sexual harassment kí ni wọn báyìí náà ní gbogbo ẹ̀rọ èmi ló ká gbóyè lẹ́nu. báwo ni gbogbo ilé ń kọ́ mo ti gbé iṣu lọ. o gbé iṣu lọ. Ah, ṣé ẹ rí iṣu tí mo gbìn la tó lè tó rè báǹkù báǹkù mo gbìn gàrí mo gbìn ẹ̀gẹ́ lọ. ẹnu náà ló máa fi ń sọ wà ló gbìn ẹ̀gẹ́ o gbìn kíní kankan àwùgbọ àwọn iṣu tó ti ń gbìn náà jẹ́ tó ń gbé ògbé kankan wá bí. àwọn àgbàlagbà dẹ̀ sọ pé àròkọ tó fẹ́ mú búrẹ́dì lọ́lé òun náà gbọ́dọ̀ mú nǹkan kan tó máa mú látòkò bọ̀ afárá lé àbọ̀mọ̀. Mm -hmm anyway kò sí wàhálà ṣé fẹ́ owó tó dárúkọ ẹ̀ ṣó máa tó ṣe tó fẹ́ fi ṣiṣẹ́. ó máa tó ṣùgbọ́n tẹ́ ẹ bá bá mi fi díẹ̀ sí a lè fi tó dáadáa. èmi náà mo fara mi tẹ́lẹ̀ pé nǹkan tó dárúkọ yẹn ò kàn tijú pé bẹ́ẹ̀ kó má rìn kí mask bóyá ó máa pọ̀ jù but I know what to do ó ti yẹn sìn tó o bá di láàárọ̀ la àjọ dé bank màá ṣe owó tí ó fẹ́ fún ẹ ṣòtúbọ̀ nǹkan tí màá ṣe fún ẹ kò sí wàhálà ìyá yìí náà ah wo ọ̀rẹ́ ni mo fẹ́ sọ. Mm. Are you serious? <laughs> ọ̀rẹ́ ni fẹ́ sọ. big money. báwo ṣe wà pa. ìjọ mẹ́ta ṣe wà òkè ìjọ yìí dáhùn ah dádì mi ọtí fò tún ṣe. <laughs> yeah ẹkújẹ mẹ́ta. bọ́lá sísè ẹ sọ pé ń bọ̀ like ẹ pè mí pé ń bọ̀. ẹ kò ní bínú o mo ti sọ fún wọn dádì wa wọ́n pọ̀ wọn máa pè é àwọn náà pé kí n wálé ní gangan ẹ má bínú. but even at that i feel it is only right for you to pè pé ń it's it's not polite it's not proper tẹ bá ń bọ̀ lé èèyàn ẹ kò lè bẹ́ wá ẹ máa pè à mo ń bọ̀ o èèyàn á prepare and get ready for you not that you just ó sọ fún ẹ̀sìn kó o sọ fún mi. ẹ bọ́wọ́ kọ́ ló máa entertain ẹ̀ ìwọ kọ́ ló máa entertain ẹ̀ mi máa entertain ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ mi lóbìnrin tó wà nílé tí wọ́n fẹ́ wọnú kitchen dáná fún sin now i'm gonna go through all of that stress to take care of him without a fore foreknowledge pé he, he will be here no what is not right is not right kò lórúkọ méjì kò right ni ah well i'm not surprised why am i even surprised why am i even talking. Hmm? àìmọ ìgbà táwọn fámìlì náà máa wá àìsètẹ́tà tí ayọ̀ká ọba wá mọ́mí àgbà wá tí mọ́mí àgbà ọba wá àìbọ̀dàdà sísí àwa. gbogbo ibi tó ń fa ọ̀lọ́ ẹ̀kọ́ yẹ ká mú lọ débẹ̀ tá a bá ní pé ká máa mú lọ síbẹ̀ you won't like it. mi ì mú lọ síbẹ̀ bàbá wọn ṣe. yes àìmọ ìgbàlá wọn bí ẹ̀ ń wá síbẹ̀ tí wọ́n sọ fún mi náà ṣé mo lè ra mọ́ wọn ni. ṣé wọ́n ló fẹ́ ṣe wọn lálejò bí ni máa entertain wọn. lẹ́nu tiẹ̀ wọ́n sọ pé pípẹ́ sí pé kinní kan oko lèmi ti wá èmi wá látòkó. wọ́n kò ní náà. excuse me ìwọ tó ń pèrè pé kinní kan akẹ́ akẹ́ akẹ́ akẹ́ ṣé akẹ́ láti wá tọrọ ẹ̀ pàtàkì tọrọ ẹ̀. ọmọ alákẹ́ ni mi o I am royalty. royalty ni mi ọmọ alákẹ́ ni mi. jọ dákẹ́ nu nígbà táwa tọrọ ẹ̀ ṣé o mọ mi gbọ́ kò sáfin tí o lè kó that is where you belong to ma ma ma sọ pé àmà ah, ké kankan ni. i don't belong to oko ọmọ aláké ni mi i am ah, ah. royalty. ṣé bọ́mọlégún ni wọ́n. of course. ẹ̀hẹ́n ṣé bọ́mọlégún ni wọ́n yín oh. máa entertain àwa ní ewu ẹgbẹ́. èmi gba ara yọmú kọ èmi gbọ́ ọmọ lákùbí ti ọ̀rọ̀ yálù mọ́ ọ̀rọ̀ yá kẹ̀kẹ́ kí ni ọ̀la. ẹ̀kú ọmọ entertain àwa ní palace ni. akógun náà ṣe lọ́dọ̀ ti yín. hello i am royalty àìmọ̀ya ọmọ aláké ni mí ẹ̀yin máa wá ní ìjọba wa ni. excuse me ìjọ tó ti ń ṣe nǹkan lé wa wo orí tó ń gbọ́ pàṣẹ dúró báyìí ọmọ agúnlẹ̀ ìbí òjò agúnlẹ̀ ìjọ ọkọ ayaba ọmọ òṣùpá gbókè àmọ̀ yọmọ ohun tára lè ṣe lóko ó mọ ẹni lókè wo bí ó nọ́mà náà ibi tó gbé nìyẹn náà but I change you I change you one no no no come on ah you did not ah, you know my dad is bimbola, english you know him bimbola bimbola bamidele bimbola mi ni mo sọ̀rọ̀ you know my you know you know my dad is english oya wojú mi wojú mi dada wojú mi dada wọn fẹ mi ni mo ní kó ká ṣe white wedding lórí dandan lọ́la ṣe òkè ní káwọn tó ń tọ́ wọn lé yín. very good orí ẹ A ewọ mm, tèmi ni white. ẹ eh, you see you see lórí bẹ́ẹ̀ lajú náà ni eh, ìyẹn kọ́ ìyẹn kọ́ i don't want to put myself in bondage that's it. làwọn eléégún náà dé lọ́jọ́ ìgbà àbolo. oníkin lọ ṣe white wedding white wedding oníkin lọ ṣe tó fẹ́ fi mí sínú cage tó fẹ́ tibẹ̀ pa kó wá sọ kọ́kọ́ dà sí náà sà. wọ́n máa mọ bó ṣe ń dọ̀bálẹ̀ bẹ̀ mí. bẹ̀ wọ́. ó máa bẹ̀ mí àwọn máa bẹ̀ mí má jẹ́ ká kúrò dà. bẹ́ẹ̀ ó máa mi lọ bẹ̀ mí. ó it's fine jẹ́ ká lọ bẹ̀. káàdì kẹ́kun ní elizabeth kò tó ṣe irú ẹnu ẹ mọ ní kò nù kò yẹ ó mọ anything wọ. it's fine <laughs> it's good kí lẹ fẹ́ jẹ. tí mo bá rí mineral tó tutù fẹ́rẹ́fẹ́. mineral ẹ máa fẹ́ yán nù uh-huh. ok láfu hmm, láfu pẹ̀lú ẹ̀fọ́ ẹ̀fọ́ rírò tó ní irú. Eh, àbí àpọ̀n àpọ̀n ló máa tún dà pẹ̀lú láfo kò sí wàhálà ẹja máa ṣeré ní ìbáyìí mò ń bọ̀ ẹ má sùn o mo ń lọ dáná ìyẹn ó máa ta sánsán sí yín mú ìyẹn ṣáà máa sùn. àjọmọdé ehm, bank lọ́rọ̀ la bá a ṣe máa wá ṣeré o. Daddy yàtọ̀ sí owó tó máa fi wọ mọ́tò padà ló máa gbà ó a máa ṣe owó sàkáǹtì ẹ̀ wà lọ gbà nílé lọ́hùn ni o mi gbọ́dọ̀ gba dúró owó yẹn fún kí ni gbé kó lọ fi wọ mọ́tò. okini okini okini okini okini okini okini okini okini let me hear you sing. okini okini okini okini okini okini okini okini okini. léyà. Ah, Yesu lomi ẹ wọlé. bóyá la sise àwọn ọkọ mi láfíà láfíà lè wà ẹ kó wù lọ. ṣé dáadáa lè jí. Ah, mo jí dáadáa ṣùgbọ́n n kò sùn dáadáa ó dàbí pé ó pẹ̀kẹ́ tó sùn. ibi pa mi ó pa ìtakùrè. Ah, ìtakùrè ṣé ẹ múyàn wá síbi ni. ebi rè jẹ wa. Hmm, hmm. ebi ṣe rí dèdè bọ́ọ̀bù lè lókè sí mò ká dèdè náà mí sùn. ìpìlẹ̀ kí ló wà fà. ebi oh. dédé àrùn náà ni ah. ni ah. dédé aranú mi ń kó òróró sùn rárá yẹsù bòrò. ẹ̀rí tẹ́lẹ̀ bá pààrọ̀ lóòótọ́ wọ́n jẹ́ kí n sọ̀sọ̀kùsọ̀ nǹkan tó jẹ́ kí n máa yíyọ kúrò ìtẹ́ ń darúkọ ìtakùrò ìtẹ́ ìgbìmọ̀ wá síbi ìdìbò it's fine ó ṣe nǹkan ilé fà. ilé fà ṣẹ́rí wọ́n understand. Mm wípé abúlé ilẹ̀ tiwa so you don't understand the mean the the meaning of communication the importance of communication because tẹ́ bá mọ̀ ní kẹ̀kẹ́ mọ̀ pé tẹ́ tó wá sílé èèyàn ẹ kàn lè bẹ́ wá sílé èèyàn ẹ má pè é pé àwọn ń bọ̀ and uh, you don't even necessarily have to call my husband torí mi ni mo ń tọ́jú ilé mi nílé tẹ́ bá dé ń sìn ọkọ mi kọ́ ló máa ṣe oúnjẹ fún yín náà èmi lè kẹ pé ṣáwọn pé mi ni mo tẹ́ bá dé ń sìn mi ni máa dáná fún yín ọkọ mi kọ́ so èmi ló ni mo deserve calling yẹn but it's fine I understand. ẹ pé torí pé n kò pè é kí n tó wá sílé ẹ̀gbọ́n mi mm. torí ẹ̀ ṣe febi pa mí. ilé ẹ̀gbọ́n yín kọ̀kẹ́ tó wá sílé wa ah. ilé wa èmi àti ẹ̀gbọ́n yín lájọ pé ṣe wàhálà ilé ìjọba tọkàn ìbàlẹ̀ tí bá ń fòrò ẹ̀mí ẹ̀gbọ́n yẹn yóò rí léwọ̀n mi ẹ jọ̀wọ́ ni ẹ bá ń parí òwe yìí àlejò tó bá fòrò wọ̀lú kí lọ́nà máa ń jẹ kò mọ̀. okay it's unfortunate anyways àlejò tó bá fòrò wọ̀lú ìgídá ni wọ́n máa ń jẹ so because ẹ eh, pè mí sìn ó ní ebi ṣe páyín kò ní náyìn lẹ́nìtìn ọ̀nà wàhálà ìyẹn ti lọ nìyẹn mo kàn sọ fún nítorí jọ mi. mo bá gbọ́ yín dáadáa ẹ pé <laughs> níṣẹ́ lẹ́ mọ àwọn ọ̀fẹ́ pípa mí ẹ pé tó pé n kò pè yín mi ì ṣe jẹun. mi ì sọ bẹ́ẹ̀. Ah! ṣé rí ṣe mọ̀ pé ọlọ́rọ̀ lèmi àti. <laughs> n kò rò pé mi ọlọ́rọ̀ Eh. yéésì bòmí n kò rò pé ọlọ́rọ̀ lé ní. Ah, okay if you say so mi ò bá ń jà i'm just telling you the truth nítorí mo nífẹ̀ẹ́ yín ni mo ṣe sọ nǹkan tí mo sọ fún yín tí bá nífẹ̀ẹ́ yín máa wọ yín ràn yín àìmọ ìgbà tá à ń ti máa wá sí ìgbà tí máa gbójú tèmi ní sàn kankan but then ẹ bá fi òbẹ ní wàhálà well uh, fẹ́ step out ń sìn bẹ́ẹ̀ tí máa ń dáná sílẹ̀ nǹkan tí máa jẹ́. <laughs> ọlọ́rọ̀ lèmi. wọ́n ti sọ pé nàìjíríà ìṣòro ọ̀rọ̀ tó ń bá ti fọ́nì sí mi lẹ́ẹ̀kọ́ padà sọ́dún tí mo kàn parọ́ tí mi kàn dá para <laughs> kó bá ti dàn ló jẹ èmi. five and six ni wá èsì wàhálà mo ti bá yín ṣe oúnjẹ tẹ máa jẹ ó ti wà lórí dání so um, èmi fẹ́ jáde nsìn ní pẹ́ dínà rèé so tẹ bá ti dé orí dání ẹ̀ bá oúnjẹ yín bẹ̀ ẹ̀ bá yín ṣe ògì ògì ẹ̀mí ṣe púpọ̀ dáadáa because. Um, and then ẹ mọ̀ pé ẹ̀yin ará oko ẹ má sọ pé ẹ kì í jẹ ṣúgà. ẹ pé ẹ ṣògì hmm. ẹ fi mílìkì sí. no mílìkì máa wò <laughs> the last time táǹtì wá sí wa wọ́n máa ń rí àwọn láyà pé mílìkì àríyá ni. ẹ fi tọ́kì sí. fún kìnnì náà no ògì yẹn ó pọ̀ ó pọ̀ ẹ fi ṣíkì sí. ó pọ̀ dáadáa. kòtẹ́ ẹ dín sí Titus <laughs> ẹ dín sí mi ò sọ pé bẹ́ẹ̀ báyìí kò síbẹ̀ and me feel pé there is need for sugar because ẹ̀yin náà aróko náà lè máa sọ pé sugar máa ń rìn láyé ẹ̀ máa ń fàjèdí fún yín mi ò dẹ̀ lágbá mi lágbo ńlé tí a máa pẹ́ máa mú kí n tọ́jà bá ní àṣà gbowó aṣọ I don't want to I want to I don't want to stress myself in any way nítorí pé mo gba àlejò so I ògì tí wà ń then. Um, ẹ pé ògì lásán ògì àṣàn kí n kò gbé mu bí gàrí. no no sherry. Um, ẹ bá lift abẹ́ um, ìkíní àwo ńlá tí mo fi gbogbo yẹn fún yín mo fi pọn yín nítorí àwo ni mo lò tó barracks ni ẹ bá lift ẹ̀rí hundred naira hundred naira ẹ dáhùn fi rìn sí first second fourth street ẹ̀rí ó máa nàjà ṣẹ́kọ̀ọ́ tó máa ń jẹ́ àkàrà mi àkàrà yẹn máa ń ta tuntun kan because ó máa ń fa àlùbọ́sà sí dáadáa so ẹ lè ra ẹ fi mu um, ògì yẹn sómi fún yín ògì aṣọ àwọn ọ̀lẹ́wà tẹ́lẹ̀ ó and <laughs> you know nítorí pé ìfẹ́ tí mo ní sí iṣẹ́ bọ́ ẹ̀lẹ́jọ́ kọ́ mi jù nínú fámìlì wa ẹ̀lẹ́jọ́ kọ́ mi jù so ìfẹ́ tí wọ́n ń sọ́kọ mi náà irú ẹ̀ náà ni mo ní sí so i want to leave now tẹ́ bá ti ṣetán kẹ̀ because mi ní pẹ́ẹ́mí tí mo lọ lọ́gbọ̀n mo lè má bàá yín tí wọ́n máa fi dé ìlànà sọ kẹ̀ ṣáà ti kẹ̀ ọ̀fara yín. ẹ pé kí n máa lọ tí mo bá gbọ́ Yorùbá yín ẹ̀ dáadáa ẹ pé kí n máa lọ mi sọ bẹ́ẹ̀ ẹ pé kẹ́ ẹ tó dé ẹ kò gbọ́dọ̀ bá mi lé mi ò sọ bẹ́ẹ̀ ẹ pé kí n má wà bímọ. I never said any of this. Ẹ pé ọ̀rọ̀ mi ti sú yín. I don't understand you. All I said is gbàtúrí gbàtẹ́dé mi rò pé pé báàgì wa the plan láti pẹ́ ní bí a ẹ̀dẹ̀ ti drop ẹ̀kí tó wọlé I don't know but then nǹkan ní kẹwàá kẹ́ pẹ̀lú ẹ̀dẹ̀ ti lọ́kí tó dé. tí o bá gùn tí mo bá bá yín fẹ́ nǹkan tẹ́ ẹ wí yẹn tí mo bá bá yín fẹ́ yóò bá ó gùn. I said I love you. <laughs> okay. mọ́mí ṣubú mi. sì lọ pèlé bọ̀ ah, wọn àgbàbọ̀ wọn Bi bí onílé bá ti fi àparí tí wọ́n ní òwe pé ilé tó lọ rí yẹn kò gbọdọ̀ kíákíá. ayé àwọn àpọ̀kẹ́. a ti ṣe ọkà ọbẹ̀ yọ. ní wákàtí wà á ti jẹ́rẹ́ kẹta. àbùkù wa kọ̀ ń lọ́bẹ̀ gbọ̀n. kọrí òkè yá ọkọ mi. bribing ti bẹ̀rẹ̀ no i said bribing ti bẹ̀rẹ̀ because àsìkò gbogbo àti ó bá fẹ́ lu jìbìtì ló máa ń pe ọkọ mi ọjọ́ ìlẹ̀ máa ma gbọ́ ọkọ mi kìnnì kan ìgbà ìṣe àsùn mo gbọ́ ọkùnrin tẹ́ bá dé o. ok láti ṣubú mi. oh yes you are right. ẹ um, ṣe sọ bẹ́ẹ̀. mo ti lọ sí pati tí mo sọ fún ẹ. pati pàtí wò nìyẹn. pàtí tí mi sọ fún ẹ náà tí mo ní I told you now. ọkú mi ló sọ fún àbá yìí mi dẹ́n ọdẹ tún kúrọ́ mọ́ mi lójú kó wọ́n sọ fún mi. ọlọ́run jẹ́ kó kú ọ yóò kó ikú kọ bí kò ṣe yíyẹ torí mi ò ní ṣubú. àmín àmín àmín ọlọ́run jẹ́ ó dénú yín àmín. o bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ pàtí simple. I told. You didn't. Okay. Ah. Ah. But yeah, because I, mo ní intention láti sùn èsì dàgbọ́ pé bóyá mo sọ sínú ọkàn mi mo rò pé mo ti sọ nìyẹn mo má bínú mo sọ sínú ọkàn mi ni but I plan to tell you bóyá bóyá má bínú má bínú mo rò pé mo sọ ní má bínú anyway um, mo ń lọ sí pàtì um, ọ̀rẹ́ mi. mo um, ń lọ sí pàtì ọ̀rẹ́ mi six o'clock. yeah yeah so that uh, yeah. ok ìgbà wo ni a fẹ́ débẹ̀ ìgbà wo ni a fẹ́ padà sílé. island ni mo ń lọ náà really so give or take bí traffic. tráfíkì bá ń sí bí a ti eight nine ní ẹgbẹ́ níbẹ̀. ẹ dé débẹ̀ kan ni mo sọ fún ìgbà ló fẹ́ padà sílé. ok ẹ àárọ̀ ni màdé. àárọ̀. yes na it's an all night event you know my old school old student association ni na ma get together bá ma jókòó you know talk reminisce about old times and all that all night event. Bímbọ́lá òun lọ sí pàtó fẹ́ dé ní àárọ̀ là òun sọ fún yín sìn òde sọ pé àrùn lálọ́ fẹ́ dé òde fẹ́ máa lọ. I don't understand. All right. Tí bá dé àná. Wá mi. O lè jáde níwá òun lọ wájú mi báyìí sìn sọ pé ó dàárọ̀ là kí wọ́n tó dé. Ah, ok, tó bá kún pàtàkì náà, òbí dẹ̀ bílífù mi nílé ìfẹ́ padà sí. Wọ́n ní máa padà sí, ṣé mo nílé mi ni? tó o bá nílé mi ò ní decide lọ́sọ ò ní kún wájú mi pé òun lọ pàtí pé òun lọ sí pàtí mọ́jú ni sórí ẹ̀ pé ṣá àmọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ nà orí òkú torí ẹ̀ bá pé òní sọ tó sọ yẹn wájú mi. Bámidélé you cannot insult me I'm not a child. mi gbọ́. I'm not a child. àwọn ọmọ ló jẹ́ sí mi ṣe ẹ̀mí ẹgbẹ́ ni. Bámidélé. yes. I don't understand this debate about age. wọ́n ti fẹ́ gbá tẹ́tẹ́ mú sọ̀kan náà àwọn bọ́dà ẹ̀ náà fagbá wọn. ó fagbá ìta tẹ́bù sọ̀kà àwọn ẹ̀gbọ́n tiẹ̀ náà wọ́n fa wọn. bọ́ orí sẹ́ẹ̀tì ẹ̀ ń lẹ̀ kó tó di sẹ́ẹ̀ láti wá fẹ́mi náà ó ṣe tí fáwọn sẹ́ẹ̀tì ẹ̀ kó tó fáwọn ẹlẹ́jẹ̀ mi gbóná bíi títí. ẹ wọn náà ò bá ní káwọn bọ́dà yẹn kan lọ fáwọn arúgbó ni. wọ́n ti máa rán mi sílé o wọ́n ti máa rán mi sílé ọ̀wọ́ díẹ̀ díẹ̀ lára fẹ́ mi ò bọ́ àwọn àtìtì o. ọ̀wọ́ ọ̀wọ́ díẹ̀ díẹ̀ lára fẹ́ mi. o ní àkúrẹ́ lára mọ́ rárá àtọ̀ oh, I'm not joking kò sákúrẹ́ lára ẹ̀ mọ́ rárá kí ló ṣe é Bímbọ́lá òun jáde ló fi mí sílẹ̀ ló sọ pé òun lọ pàtí màdé láàárọ̀ la Abámidélé má tọwọ́ bọ̀ mi lẹ́nu o. No but seriously má tọwọ́ bọ̀ mi lẹ́nu because o lè ní kí n má rìn ìrìn mi bó ṣe wù mí o I'm not a child ibi tó dẹ̀ wù mí ni mo lè fi ẹsẹ̀ mi rìn lọ because tí wọ́n máa ń rìn lọ tó bá lọ ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi strawberry tí wọ́n kó wá sí ìbàyí tí a máa mú títẹ́ tẹ́tẹ́ máa sọ ní bẹ́ẹ̀ palọ̀ jọ́sà lè fi rùn pé tẹ́sí bá gbọ́bẹ̀ jọ́ wọ́n máa rùn fọ́tí ni wọ́n máa ń ṣe báàsì lé la ṣe báàsì lé ni wọ́n máa rùn fọ́tí ni ẹ ìbàyí gan àwọn tó àwọn tó ń kọ́ abíbí ló ń kọ́ àwọn obìnrin yẹn wá bí àwọn obìnrin ló ń kọ́ àwọn girlfriends wa who knows ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi bírí ni ṣọ́ra àwọn ọ̀rẹ́ tèmi bírí dábì lọ́hùn so mo dẹ̀fẹ́ yẹ́gà jáde ń sìnkí má àwọn ọ̀rẹ́ ẹ̀ràn dandan ṣé wọ́n wá sí ìbàrí. wọ́n wá bí. tẹjọ́ ṣe àbòsí wèrè lórí fóònù yín káàkiri má rí other side mi o gbogbo dandan tó ń ṣe yìí o má rí ọ̀dà bó ṣe tóbi tó yẹn má kò jẹ́ kó ba ògiri sìn ní láàrin ìṣẹ́jú méjì o kò dákẹ́ my friend. ìtàjọ́ olódìmú má bìtà wàá sọ <laughs> yóò máa lẹ́yìn àjàntì èlé o tí mo ẹni tí. ẹ máa dúró sí gbogbo wọlọ. gbogbo ẹ nínú ọmọ akọrin níta lọ wá sọ èdè ẹ máa yọnu sí mi. ìyá náà lọ́wọ́n bá yọnu ẹ máa bínú sí mi tàbí kẹ́ ẹ yájú sí mi ẹni bá bínú sí mi ìgbà tí ọlọ́run ọba ìfọ́jú ọlọ́run ọba òun wo tí mo ẹni tì mo dájọ́ máa fún un lè wá ìwé ìwé sí èyí ló ló ṣe yí o for me every day. We like to feel a day. Get up every day, every place for better day. Our death makers will say them do um, Báyọ̀ àbí lorúkọ ẹ̀? Yes ma. Why ti gbogbo bíbá ṣe dọ̀tí báyìí? Ẹ mú ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbani ma, mọ̀ mo ní pẹ́ ṣe tán mà. So nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gba ìyẹn mi pé kó má gbà dáadáa. What's all this? Ẹ má bínú. Bẹ́ẹ̀ ṣọ́ just shut up. Bẹ́ẹ̀ ṣe má ṣe nìyẹn. Tẹ́ bá wáṣẹ́ kiri ẹ má má ṣe bí pé kọrin má pa tó bá fún you. iṣẹ́ tó Mama! máa your bucket, káàkiri what's all this and make sure you mop this place for me when you're done sweeping. okay ma no problem I'll just shut up. ẹ má bínú ma. ah màmá àwọn ọgbọ́ ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ ṣáwọn nìkan ni. our government act like say dem no dey see repay. àyíká ìlànà ìlànà ìlànà sára dé mi àlàyé púpọ̀ lìyà. Good afternoon. Um, afternoon. Yes, Kemi, statement of account tí mo ní kó send sí mi online kọ́. Mo ti send there? That's what I was expecting to hear. Nǹkan tí mo expect láti gbọ́ here because I told you to send to me two years statement of account of the company you sent to me six months. Kí ni mo fẹ́ fi No, what do I want to do with it? Joshua, Mojo embassy ni to my request for six months' statement of account. What do you want me to do with that? Um, mi ò mọ̀ pé two years lẹ́ni kí send ma. Really? Can you hear yourself? No, Show ń gbọ́ ara Look, look here. If you're tired of this job, you leave because there are so many competent people looking for jobs, carrying files up and down, and you're here wasting resources. I'm sorry. Look, look, if I get to my office right now and I give you 10 minutes, if I don't get to see that two-year statement of account, consider yourself fired. Huh? Oh, shut up! Finish. Shut up! Kí máa ń ṣe woman yìí náà? Olókùn lóhun òṣòkù, abániṣẹ́ ló máa pa màálù. Ṣé òun ló ní complain ni? Ṣé ó gbogbo èèyàn lára nínú complain? kí ṣàbá sẹ́ǹdẹ̀ kó tó gbaṣẹ́ lọ́wọ́ mi hmm. ó má gbàjẹ́ lẹ́nu mi. ok ṣe eh. gẹ̀ẹ́sì báyìí ìyá mọ́ ilé máa lọ. Huh? What is Bimbola? Kí ló dé? What happened? it um, prostitution part of your job description? Oh, God. Maybe. Why? I beg your pardon, ma'am. Huh? Hmm? Why now? Kò yé mi. Are you okay? Are you mad? Are you crazy? Are you insane? Have you lost your mind? Are you in your right senses? Obìnrin because I'm tí ó jẹ́ àwẹ̀rẹ́ ni. Ṣé ni ò what's all this? Bímbọ́lá. Kí ló share by now, náà Come on, ló ń this? ìṣe what's all this? oh yes kí ló ṣe fún ẹ̀sìn náà. oh yeah kí ni o ṣe jàre. ọmọ wa ń bá yẹn ó ṣí fáìlì fún mi ṣé is there anything bad in that. fáìlì tó fẹ́ ṣí yẹn kò lè ṣí lórí laptop títí ẹ̀ tó fi jẹ́ pé dandan dandan tí ọ́fíìsì ẹ̀ ló gbọ́dọ̀ wá ṣí tó tó bá ti ṣí lè tán á tún ṣí nǹkan mi fún ẹni kan náà á mọ́ rú wọn. báwo ni mo ṣe bí yé ọmọ wà nínú ọwọ́. sista mi kí ló ṣẹlẹ̀. <laughs> wọ́n ṣe ń bi ni nìyẹn. what's going on here. bí wọ́n ṣe ń bi ni nìyẹn o. ohun yìí mo gbọ́n ta kí ló ṣẹlẹ̀. èmi ò mọ̀ káwọn aṣẹ́wó lẹ́yìn rẹ́ẹ̀sì bíbi iṣẹ́ yín sìn. Oh bẹ́ẹ̀ ni bí ṣe wọlé ń sìn mo wá rí ọkọ mi olówó orí mi tó sọ owó orí mi tó fi ìdí tó fi ràn yín ọkọ bó ṣe ń ṣe rè ah, ọkọ mi náà gbá ọkọ mi náà gbá jíjẹ bàbá yìí. Sandra ń gbọ́. rárá kò rí bẹ́ẹ̀ náà it's not true. mi ò ṣe nǹkan tán ni mo ṣe yẹn mo kàn ń fi nǹkan hàn wọ́n ni lórí system. ò ń fi nǹkan wọ̀n what are you saying ṣé máa gbọ́rọ̀ burúkú lẹ́nu òpònú what are you saying ṣé o ò lè ṣífà fún ọ ò lè ṣífà yẹn lórí system tẹ́ni. kò ṣe shut up. Shut up and get out of this. Get out! Ah, ah, what's wrong with you? Ṣọba jáde náà ṣá gbé pàdé fún ẹ̀dá nù. Èmi ń parọ́. Bó ṣe máa ma dalẹ̀ ilé tó ń dún Just look at. Oh my, mi ì gbọdọ̀ bá she seems to be to work in this she seems to be a staff in this company látẹ̀lé lọ. Ǹjọ́ ti bá tún mi gbọdọ̀ tún you ní company more. Don't worry, I'm going to handle this.

jọ o jọ o mo ń protect territory mi ni o jọ torí ọlọ́run o kí ọmọ wò mí lúgbọ̀ òkà o jọ o jọ anyways nǹkan tí àjọ sọ kó tó kúrò nílé nìyẹn mo torí ẹ wá. ìyẹn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ sẹ́ǹtì o. àná mi fẹ́ káàṣì kò fẹ́ káàṣì báwo ló ṣe expect kí n gbé cash báyìí dání bó mo ti fẹ́ gbà bó all right all right let's do it like this Then you transfer fún me. how about that. Oh yeah, I should buy báyìí kí wàá rí ẹ ṣe báyìí torí àlè bọ́tà tó ń sin kọ́tù tí wàá kọ́ fi nǹkan mí dín lẹ́nu kẹ́ má mọ nǹkan tẹ̀ ń ṣe mọ́ <laughs> torí gbogbo ọpọlọ yín sọ ọpọlọ yín ti lọ́ọ̀ ti yòrò eh. ẹ mọ̀ nǹkankan mọ́ ẹ mọ̀ nǹkankan mọ́ ìmọ̀ tẹ̀ ń wá èyí tó wà níwájú yín ìgbọ́ ẹ̀ tí ì jẹ́ débi kankan kẹ́ lè jẹ́ tán kẹ́ lè jẹ́ níwájú yín ìtàn tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ ń lé pẹlẹbẹ kan kiri yẹn náà ó lọ lọ́rùn wa owó owó owó ọrùn owó ọrùn wọ́n fẹ́ gbọ́kọ́ ń bí. mo rántí mo rántí àkàn nọ́mbà mọ. ọ ẹ lè rántí ẹ lè rántí ẹ rántí títí wọn ó yá máa pè fún ẹ kó máa tẹ zero zero. mo ràn rí mo ti rí bẹ́ẹ̀ ni bó ṣe rìn. ẹ kó mọ́gì ẹ rántí yẹn tẹ́lẹ̀ ìfún yìí ti pọ̀ nígbà tí báwọn yàwó ilé ti ìfún ti pọ̀ pọ̀. it's alright. ṣe o anyways mo ìmọ̀ ní káṣí kékeré náà díẹ̀ tí mo máa ti mọ̀ máa ní. àti tó bá máa bẹ ọwọ́ mi lọ tà báyìí o. mi ní láti bẹ owó ẹ kò wúlò fún mi má ló ń ṣọwọ́ mi sábójú mi ní láti bẹ máa yà lọ́dọ̀ accountant sálẹ̀ máa gba káṣí ṣọwọ́ ẹ very important tí bá padà wá sí company tí bá bá ọmọ yẹn ṣẹ́sẹ̀ ló fi rìn jáde orí ló máa fi rìn jáde till death mark. Let me hear you sing. Tell me what's you define. Oh. hello my dear. n tẹ́lá fẹ́ ni òun ló ṣe ọkọ̀ ọkọ̀ sí lọ́fíìsì. dáàdì kúnlé kọ́ ni mo wá wa o ẹ̀yin gangan ni mo wá rí sà. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe nǹkan tí àlewọlé àbí kọ́ ló sọ́nbí. a lè dúró sọ́nbí náà sà. that's all right yà kí ló ṣẹlẹ̀. dáàdì kúnlé tún ni ó tún ti bẹ̀rẹ̀ o. kí ló bó ṣe máa ń ṣe yẹn náà ni kúnlé òun wálé. wálé. bẹ́ẹ̀ ni. but má bínú jọ láti ìjẹta ló ti tẹ permission lọ́wọ́ mi pé ọmọ òun sick ló ah. wà lọ́sibítù. dadi lágbára Ọlọ́run nǹkan kan ò ní ṣe ọmọ mi nǹkan ò ṣe ọmọ tèmi o. Mm -hmm àti ìjẹta yẹn náà ni mo ti fi ojú mi kan kún lẹ́gbẹ̀yìn lé dáàdì mi mọ ibi tí kún lè lọ. so ṣọkàn gba permission lọ́mi ó rìnrìn ìranù ló lásán ni bóyá ilé ló máa jẹ́ last time ẹ̀ lọ́fíìsì. Ah, no no no no. ẹ ẹ má ṣàkí ẹ kò bá mi bá wí that won't be my decision management decision nìyẹn dínlẹ̀ má worry má worry dídé dídé dídé má worry no problem kó má dẹ̀ yẹn pé mo wá gbaṣẹ́ lọ́wọ́ ọkọ mi. Eh, eh, má wọrí má wọrí. mo kò fẹ́ kẹ́ bá mi bá wí. I will talk to him. ọ̀rọ̀mọ̀ra I will talk to him. ṣùgbọ́n ìṣe ọ̀rọ̀ mẹ́ta èmi náà ń jáde ọ̀rọ̀ lédè mi. bádìyẹ dá èmi àfọ̀ lẹ́yìn. Hey, this is what you're looking for. This is what you find. Jọ̀ọ́ kí lóòótọ́ ni ọ̀gá fẹ́ Sandra? Èmi ò mọ nǹkan kan pa ẹ̀. Mi ò mọ nǹkan kan pa ẹ̀. Hmm ó ṣe nímọ̀ ó sì máa fẹ́ wọn ni because ọ̀rọ̀ yẹn jọra wọn you know ó jọ gàtè kò jọ gàtè eégún àtiró wọlé èèyàn àtiró jáde tí ò bá fẹ́ wọn madam ò accuse ẹ̀ ó fẹ́ wọn. iṣẹ́ tèmi wá ṣe ń complain ni mo gbajúmọ̀ mm. wọn bá máa fẹ́ra wọn kò sí nǹkan tó kàn mí. ó ti dá bí mo ṣe bá yín yẹn that's very good so iṣẹ́ ò kan yín lára mọ́ àbí so instead of you to resume to work very early in the morning and dúró síbà and gossip what, what's good about the morning. Really? Oh, just get inside and get to duty. But Gbogbo ẹ̀yin méjèèjì lẹ máa back query lẹ́ni. Oh, just shut up and move. I jump to to to to to to to. Step back. No, no, I want to see you. Step back. Kill on Shembi. We, ń resume láàárọ̀ yìí to where? Oh, I thought I sacked you yesterday mo ti bẹ̀ yín lánàá. okay o oh, nítorí pé mi ò tí ì fún ẹ ní lẹ́tà ẹ̀ okay follow me come with me come with me wá gba sack letter ẹ̀ o oh, stupid ìwọ o tún wọ ọwọ ọwọ look at you you're mad follow me. Ma. is not um, mo ṣe ń wo yìí ó wà very attractive but uh, sir màá láti. Yeah màá check for any encumbrance. ẹni tí ó mú document wá fún mi ó jẹ́ kí n mọ̀ ẹ́ pé government acquired place níbẹ̀ tẹ́lẹ̀ oh. àgbà táwọn ẹbí yẹn wá dìde wọ́n ti wá consider wọn hmm. pé wọ́n máa fìbẹ́ lẹ̀ fún wọn in fact àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti kọ́lé síbẹ̀ wọ́n ti wá fún wọn ní nọ́mbà ah. she understand okay, so òun wá ní pé ìgbà tó yẹ pé ẹ̀rú pọ̀ lọ́wọ́ àwọn náà fẹ́ ta ẹ̀bẹ̀ yẹn kan tó fi ṣe nǹkan kan ni. okay okay. no problem but I give it to my lawyer láti ṣe kíní lórí ẹ̀ sọ wọn lọ́gbà tó bá dẹ̀ bàdé ìgbà náà. Hmm, sọ wàrà a máa ṣe a máa run search ni physically máa lọ síbẹ̀ máa lọ wo bó ṣe rí everything ma okay kò lè sí any encumbrance on it. kò lè sí you have to be fast on it. ah kò sí wàhálà. ṣe mọ̀ pé owó kì í bólè gbélé. <laughs> èmi náà mọ̀. tí ó bá wà lé tí nǹkan mi bá lọ dé èèyàn kan wà kan kí dàbá tó yẹ gbàgbọ́ mi ni. èmi gan nígbà mi nígbà. ó ti ẹ̀dá ó ti ẹ̀dá. madam. barista. ẹ pẹ̀lẹ́ ma. barista lọ. ẹ pẹ̀lẹ́ ṣe àlàáfíà ni ọ̀rọ̀ property tán gbọ́ àyẹ̀ ni mò ń ṣàlàyé fún pé kó lọ ṣèwádìí lórí ẹ̀ ká lè mọ what to do about it in time. Ah, ìkíni tí mo ní kó bá mi béèrè lọ́wọ́ ẹ nìyẹn o fún mi feedback nígbà tó dé. wọ́n má lù mí lẹ́jọ́ tuntun náà bí o lè question tó bí lọ́wọ́ mi. ẹ eh, ẹ ṣé wọ́n kì í. wọ́n kì í wọ́n kì í ṣe lọ. kí ni kí n ṣe ń lálejò. no no no wọ́n kì í ẹ ṣe lọ. it's alright it's alright it's alright it's alright ẹ̀yin ẹ ṣe findings lórí ìkíni tọwọ́ ti ń lọ gbogbo ohun tó bá bá dé tonight? I don't know. As soon as possible, but I'll get back to you. Ah. okay, she was. Let me run. Oh, till let me go. Mo mo. Oh, let me seriously. Mo mo, you're sir. Okay. Okay, sir. Kò eh, you wọ́n lábẹ́ dùn. Ẹ yìí tún sir. Bá mi kí àwọn màtí yá yẹn. A gbọ́. Oh, pé mo ti gbàgbé sùn lọ. kí lẹ́mí ìgbàgbé gbàgbé sùn ọkọ mi sàn ìbẹ̀rẹ̀ gbàgbé sùn ẹ tó bá gbàgbé sùn lọ wọ́n máa kọ́ra foríkọ́ báyìí wọ́n máa foríkọ́ bójú pé máa sùn bẹ́ẹ̀ ṣe sùn yẹn tẹ́tẹ́ rẹ̀ rẹ̀ tẹ́ bọ́ bàtà tẹ́bílà this is a planned way of sleeping ilé ìṣe gbàgbé sùn lọ bẹ́ẹ̀ ni ẹ tẹ́ rẹ̀ rẹ̀ ẹ fọwọ́ rọrí ẹ bọ́ bàtà ẹ tẹ́ òkú ara sórí orí jẹ́ ẹni ìgbàgbé sùn lọ tí mo fi wọnú ilé ẹni tó bá kú bá gbé sùn lọ tí bá wọlé tó bá kọ̀ gbọ́ kẹ́rẹ́ ilẹ̀kùn mátájí tí mo fi wọlé tí mo fi rìn tí mo fi fọwọ́ tọ́ yín ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ gbàgbé sùn lọ náà nà án láì kì í ṣe pé kí ni ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ this chair is expensive leather chair. mọ́ mi ṣubú mi ìyá ìjọ ẹ má pè mí expensive. ẹ ń try láti pè mí lápá nìyẹn. mo fi pè lápá no kí ni mo fi pè lápá nínú ọ̀tún wa lẹ́yìn mo ní ẹ̀wọ̀ nílé ẹ̀ẹ́dẹ̀ gbàgbé sùn iná wọn kò tẹ̀ ṣe wrong now ẹ̀ ṣe parọ́ gbàgbé sùn because you know it is wrong ah there are better ways to do things like ẹ̀ kì í ṣe now ẹnu gbẹ ẹnu àwọn nǹkan tẹ ṣe ìdálẹ́jẹ́ kúrọ́ kó gbé yín lọ because it's wrong to to to to. bàdá mi káàbọ̀. gbọ́ àrùn ṣe láti àná. àdúpẹ́ sà. ẹ gbọ́dọ̀ wọ́n sọ Oh oh oh, ṣe lọ. kí ló wọ́n dì mí bá kí ló ṣe lọ i'm simply telling her that what she did is wrong mo wọnúlé mo bá wọn tọ́tẹ́ rẹ kalẹ̀ tó sùn wọ́n dẹ̀ parọ́ kọ́ mọ̀ pé kò táwọn ṣe rán lọ ṣe parọ́ wọ́n dẹ̀ parọ́ pé àwọn gbàgbé sùn náà But lè ní no it's wrong ẹ eh, kàn lè sùkalẹ̀ sórí orí orí orí expensive um, um, um leather chair ẹ eh? díẹ̀ ló kú gan ọ̀bá tọ̀lé torí bí ọ̀sùn ló báyìí lọ́sọ̀ gangan. orí kò gbọ́ pẹ̀lú sẹ́sìpẹ̀tọ̀ ó gbọ́ gidi dọ́là kí ló fẹ́rẹ̀ pé náà ìyá ọkọ ẹ ló jẹ́ náà. wọn ṣe ìyá ọkọ mi àbúrò ọkọ mi ni wọn. ó jẹ́ àbúrò ọkọ ẹ ló jẹ́ ọkọ ẹ ló jẹ́ ìyá ọkọ ẹ ní ìwé ẹni ìfẹ́ mọ́ ọdún tó kọ́ ni èdè àgbọ̀lọ́pẹ̀lẹ́nu ṣe ẹgbẹ́ mi lọ́jọ́ abílẹ̀ ni oh yes ah, ó sùn sórí ṣíà ó fẹ́ lè tọ̀ sílé wọ́n lọ́ọ́ ṣíà ni. ilé ọkọ mi. lẹ́yìn ẹ̀kọ́ ta ló kọ́ ẹ̀yìn. Ah. ìyá ṣòro mi pè mí lápá. èmi pè mí lápá mo oh, lanu orí mi mo pè mí lápá. ẹ̀ṣọ́ ti pè lápá mi. indirectly ẹ pè mí lápá. bá oh my eh. god yorùbá indirectly did i say àpà did i help mama to call you àpà mo ní ẹ kiri ìwà expensive ẹ̀sùn sí orí it is not right ẹ̀ ẹ̀ parọ́ kí ni pé àpàyàn ló máa ṣe bẹ́ẹ̀ kí ni túmọ̀ pé àpàyàn ló máa ṣe bẹ́ẹ̀. ẹ eh, it's normal it's normal tí bá gbèjà mo gbèjà náà nìyẹn ó máa tẹ́ ó máa yí o ó máa tẹ́ o ó máa tẹ́ o. mo ti fẹ́ máa lọlé. kí ni ṣe wà ókè mo rò pé ṣé orí ò ni kì í ṣe pé wàá rí mi tẹ́lẹ̀ ni ebu fẹ́ wá rí ni bò mọ́ òkú bí akin wá rí yín lọ́fíìsì lọ́la akin wá rí yín lọ́fíìsì lára lásán. It's all right. Thank you. Hold on. It's all right. Bámidélé, tí n bá sọ fún yín pé ọ̀rọ̀ tó ń sọ yìí ó yé mi wàláì súnmọ́ bíi láìláṣílẹ̀ wa irọ́ ni mò ń pa kò yé mi rárá hmm. àbí kì í ṣe bímbọ̀ tí èmi mọ̀. ọ̀rẹ́ máa máa lo collective noun tájọ mọ̀. bẹ́ẹ̀ ni bímbọ̀ tájọ mọ̀ tí o dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀fọn àtàdé mọ̀ pé bó ṣe ń ṣe nìyẹn ah, èmi ń gbà. Ah. tí n bá sọ̀rọ̀ bímbọ́lá lójú èèyàn one million kò sẹ́ni tó máa believe nǹkan tí mo. àwa gan believe náà. àwa gan ò ṣùgbọ́n mo jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ẹ pé ṣèbí mi ni mo ní ilẹ̀kùn tí mo rí lé tí mo ròde èmi lájọ ń gbé. èmi ò mọ nǹkan tó ń ṣe Abímbọ́lá o níbi tó gbé lédè àwọn àbúrò mi bíi méjì sí mẹ́ta náà ti wá síbí báyìí tíyàwó mi lé wọn jáde. lábẹ́ ah, ah. bọ́lá náà. oh yes. àwọn àbúrò tiẹ̀ dẹ̀ wà nílé ń bí báyìí ó ń ṣàfà àwọn àbúrò tiẹ̀ ló ń jẹ́ ó fi bí pa àwọn ọmọ tá à sọ yìí ẹni tó kù fún mi ní màmá wá síbí báyìí bó ṣe ń gbọ́ bó ṣe ń kiri wọn pé ah, ẹ pẹ̀lẹ́ mà ẹ kú tó mẹ́ta ó tilẹ̀kùn mọ́ wọn tó sọ fún wọn pé kí ló dé tán sọ fún fún bọ́. Ah. ilé ọkọ tòun ló wáyé ọkọ gbẹlẹkùn lọ can you just imagine that. ẹ pọ̀ jù oríṣiríṣiríṣiríṣi dé tẹ pé ìwọ ẹ sí mi nínú lébà kò yé mi mọ́ ó tún kọ́ àwọn ọmọ ẹ sí mi. Ah. lábìmbọ́lá náà. a sì nílùú òyìnbó nítorí ẹ ni mo ṣe ń try láti sọ fún ẹ tẹ jẹ́ tèmi tó jẹ́ pé bóyá tẹ bá pè mí mi ní fẹ́ dáhùn. sùúrù làwọn ṣe o àbí kí ló rí sọ sọ́rọ̀ yìí. kéṣobìà kó tó dégbò ni mo ṣe ń ké sí ẹ̀yìn olúgànbẹ méjèèjì báyìí. ẹja ní sọ̀rọ̀ ajá tó rí ni tó ń jùrù tẹ́lẹ̀ tó bá rí ni tó wá ń gbó ọ̀yá ní sọ̀rọ̀. tí wọ́n bá sọ fún ẹ pé Abímbọ́lá béèrè nǹkan kan lọ́mìí mi ò ṣe é fún kí lè máa wí níta. àwa mọ̀ ẹ́ amókùn difficult fún wa ti. Ah bóyá o ti wá ń kọ́ rẹ o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o àbí nǹkankan i can't just understand. àfihàn ṣá. because ìwà ẹ̀ yàtọ̀ completely ni o ó yàtọ̀ pátápátá. Hmm. Eh, nǹkan tẹ̀mí fẹ́ àmọ́ tèmi lélẹ́yìí o ọmọ hmm. nǹkan tó ṣẹlẹ̀ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ hmm. àwa yìí mọ̀ àwa méjèèjì yìí mọ̀ pé kéèyàn ra nǹkan fún ìyàwó ń dẹ̀yìn o ó ní lédè mhm. mọ́tò wà ń bẹ̀ tó ra fún mhm. kò sí nǹkan tí ọmọbìnrin bèrè tó ṣe fún ṣé wàá rí nǹkan kan tèmi fẹ́ sọ gẹ́gẹ́ bí àbá tèmi àti ìmọ̀ràn mhm. mo fẹ́ kó wá nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó ra kó bí gift kó kàn fún. mo kí n something extraordinary <laughs> not ordinary something out of the blues tí yóò tẹ ẹ̀rọ inú ẹ̀ rárá. extraordinary. bẹ́ẹ̀ ni. extraordinary. Mm. gift mm. Mm. bóyá kí n lọ wá èèyàn ra lọ́jà òyìnbó tàbí ní jàǹkàrà ah, ah. ilé ta wà nú ẹ̀ yìí àwọn míì ta wà níbòmí ta ní níbòmí àmì òun ló ń gbowó bẹ̀ mí béèrè nǹkan tó fi ń ṣe mi ò kàn mọ nǹkan tí Bímbọ́lá fẹ́ kí n tó ṣe fún un bẹ́ẹ̀ ṣe wá wú yẹn pé kí n surprise ẹ̀. I will try my best. Jàgbìyànjú ẹ̀ wò. Jàgbìyànjú ẹ̀ wò. Ọtí la bùlẹ̀ tá a tẹ̀lé fẹ́nu kan. Tí n bá wá ṣe. Ọ̀rọ̀ ilé ti kọjọ tí. Tí n bá wá ṣe. Jẹ́ hmm. pé nǹkan náà ló bá padà já sí. Má tún sọ̀rọ̀ di. O ti ń rà lọ́kọ̀. Kò ní já sí kankan náà. Ọ̀nà ayọ̀ ló máa já sí lágbára eh, Ọlọ́run. Ọ̀nà ìgúdè tẹ́lẹ̀ àti mo bí abíǹgò fi méjì mẹ́ta mẹ́rin ẹnu gan ti tì. sani yẹn. Ah, etí ẹ̀ dín kí ló ṣe ń bọ́lọ́ bọ́lọ́ gbé sí. ah ok ah, ẹ má bínú sá ẹ má bínú sá. ṣe géètì ní my friend. ok eh, eh, kí ló ṣẹlẹ̀ ẹ eh, mọ́tò wà lẹ́yìn. kí ló kàn pẹ̀lú mọ́tò. àti pé dírẹ́bà tó gbé yín jáde lọ ṣé kò yẹ kó mọ̀ pé òun máa dá yín padà wá sí. what's your problem what's your problem exactly what's your problem. i'm sorry sir i'm sorry mo ránṣẹ́ simple madam kọ́. Ah, eh, àwọn náà ti jáde ní àtàárọ̀ bẹ́ẹ̀ ṣe jáde làwọn náà ti jáde wọn ò dẹ̀ tí ì wọlé padà. kò tí ì wọlé padà. wọn ì wọlé. náà tó bá ti dé má jẹ́ kó mọ̀ pé mo ti wà around ok. Eh, ọ̀gá ṣé kò sí. ṣé wọn ṣé wọn di ẹ ṣá. hello yàrá báwo ni ẹ eh, ok wọ́n ti ṣe tán oh, ok kàn clean ẹ dáadáa ẹ eh, address mọ fún yẹn náà ni tó bá ti tó mama bo, máa ma bọ̀ right màá rìn gẹ mo lè má sọ̀rọ̀ tó bá flashing yẹn kó máa bọ̀ straight ok kò gbọ́dọ̀ mọ̀ pé mo wà round o. ẹ eh, ti gbọ́. then àwọn kan wá mi bọ̀ tó bá ti dé tó bá ti right kò sí get fún. tó bá ti gbọ́ hàn kì í ṣe gate. bá ti gbọ́ hàn tó bá ti gbọ́ hàn wọn wọn sọ pé mi làwọn ń béèrè ok. kò ok sir. tó bá ṣe mistake wàá rí nǹkan tó máa fojú ẹ rí o. ok ok ok sir. iná nǹkan wo bó ṣe ń wọlé ni mo ń dúráì gbogbo bó ṣe ń pè mí yẹn so wo mi lè sọ pé ó rẹ̀ mí but then i'm refreshed <laughs> ó fẹjọ́ mi sùn kí ló ló ṣe o. Stephanie, yes. I've gone through all your documents. and I told my lawyer to see me tomorrow morning between 10 and 11 o'clock. We'll be in your office and sign the deal. How about that? Thank you, sir. You said thank you, sir? Yes, yes, I want you to speak my language. Eshesa. Eshesa? Yes, Eshesa. Eshesa. Eh, oh, Eshesa. Eshesa. Oh, Good. Yes, I love that. Come on. Good. <laughs> of course you know me by that ilé wà let me hear.